This is Dawa Nigeria. أصدق بسم الله ثالث بسم الله الرحمن الرحيم أه أه بسم الله وإذا زاد الذابح على التسمية والتكبير في ذبح الأضحية أو الهدي أو النصف أو العقيقة ربنا تقبل منا فلا بأس بذلك tó bá ti kí wọ́n tó fẹ́ du ẹran àbí ẹran ibò ọ̀daràn kan nínú ṣe hajj àbí ẹran àkíkọ̀ tọmọtò bí tọba tó ike bisimilá wàlláhu akbar rabbana taqabbal minna ike mọ̀fẹ́ dúró rẹ̀ lórúkọ ọlọ́run ọlọ́run ọba ló tóbi jù ọwọ́ sọ ike wọ́ọ́lọ́ balẹ̀sìn lọ́wọ́ wa tọba tó ike rabbana taqabbal minna wọ́n kò burú lọ àmọ́tí wàá sọ bísí náà lọ́wọ́ àfọ̀rọ̀bí tó. ومن نسي التسمية في ذبح أضحيته أو غيرها فإنها تؤكل téèyàn bá gbàgbé láti darúkọ ọlọ́run tó fi jẹ́ mùsùlùmí ìgbàgbé sí láti darúkọ ọlọ́run gbà tó du ẹran léya rẹ̀ abẹ́ràn míì inṣàlá àjẹ tó bá ti jẹ́ pé mùsùlùmí ló dùn rẹ̀ ìgbà tó fi gbé gbàgbé ni ẹ mọ̀ pé gbàgbé sẹ́ni tó ju agbára rẹ̀ lọ. tí ọba ti máa mà fi dídárúkọ ọlọ́run ọba sílẹ̀ kò burú àjẹ́. فإن تعمد فإن تعمد ترك فإن تعمد ترك التسمية لم تؤكل طبعا ما ما في بسم الله ويوي سلة تبي تنبو أنا يعني جو في الليل وكذلك عند إرسال الجو... عند إرسال الجوارح bẹ́ẹ̀ tí yẹn bá fẹ́ fi ajá ránṣẹ́ sí ẹranko gbẹ tí yẹn fẹ́ dẹdẹ àbí èèyàn fẹ́ fi àṣà ránṣẹ́ sí ẹranko gbẹ tí yẹn fẹ́ dẹdẹ tó bá ti sọ pé bisimilahi wàlláhu akbar tó fi sọ ajá sílẹ̀ tájá sí lọ pa wá tó jẹ́ kó kù rẹ̀ ló gbé wá àjẹ́ ọsọ bisimilahi allahu akbar nígbà tó sọ àtàtìlẹ àtàtìlọ gbókùrẹ wá àjẹ. bákan náà tó bá ṣe pé ọfà lọ́ba ta tó ti dárúkọ ọlọ́wọ́n bá wa síwájú kó tó ta ọfà yìí tí ọfà sì bá ẹranko yìí tẹ́ pé òkú rẹ̀ lọ́lọ́ gbé ọ̀bá láàyè kòkòrò àjẹ. ṣùgbọ́n gbogbo àwọn ẹranko wọ̀nyẹn tó bá gbé ajá mu wá fún ọ láàyè àtàgbé wá fún ọ láàyè ètò ọ̀tá lọ́ba ọlọ́ba láàyè kọ̀tọ́kàjẹ kankan nínú wọn tí wàá dúpọ̀ tó dùnbù rẹ̀ ó dùnbù wọn pé bisimilá wàlláhu akbar ìgbà náà ni ó tún tọ́ pípa jẹ́ síbẹ̀ ni àwọn ọdẹ tí wọ́n ń pẹran kó gbé wá fáwọn èèyàn máa ṣe kọ̀dájú kọ̀dájú ìdí òsì dájú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdẹ tẹ́ rí ìrún èsè mùsùlùmí àwọn ọdẹ tí ń dẹ tí ń dẹ̀pẹ́ àwọn ẹsẹ̀ mùsùlùmí kódà ọ̀pọ̀lọpọ̀ ni máa jókòó mùsùlùmí gà mí ìdí ni pé majority àwọn ọdẹ tí ọba jẹ gbogbo wọn illa rahim Allah ni wọ́n bọ ògún ìgbàgbọ́ wọn sì ni pé ni ó káwọn ó rí igbó dẹ ògún náà ni ó sì máa wọlé dé àwọn káwọn ò tó dé. sẹ̀kọ́sẹ̀bọ làwọn eléyìí wọ́n ṣe mùsùlùmí táwọn náà wà pẹ̀ ẹran tọ́mọ̀ ajẹ tọ́mọ̀ ajá tó ń lé olóúnjẹ pé ẹran fún ẹran ni ẹran bá ìdí kékeré pa àtúwá tí wọ́n ara rẹ lọ dẹ́dẹ́ tó ti dárúkọ má hábà kò ẹnìkan wá sí bíi rè ó ní ọ̀dà tíyẹn bá wà dé tàkúté ńkọ́ tó tó ká sọ pé bisimilahi wàlláhu akbar nígbà tá a bá dé tàkúté láti sọ ẹranko ti ẹ̀ sọ ní jíjẹ tá a bá bà ló rárá o tá a bá dé tàkúté tá a sọ bisimilahi wàlláhu akbar kọ̀ọ̀rán tá a bá jẹ́ pé nígbà tá a wá bá ẹranko òkú rẹ̀ la bá òkú pété ní àgbọ̀dọ̀ jẹ́ torí tàkúté yàtọ̀ sí ọ̀pá ó yàtọ̀ sí ban tó bá ta ẹranko níbàn ó sì yàtọ̀ sí kó fẹ́ ẹranko kọ́ran ẹranko tó fẹ́ fi tẹ́tẹ́ tẹ́ ẹranko tó fẹ́ pa tó bá gbé ban lóyìn ọ̀pá lọ dá ẹranko bíi ajá àbáṣà lọ rántí tó fi tẹ́tẹ́ rẹ̀ tó bá tó bísí láì wọ́n lọ́wọ́ ẹ̀kọ́ tí ẹranko yẹn sì kú látàrí ìgbà tó yìn látàrí ọbàtọ dá látàrí ẹranko tó lọ bọ dẹdẹ kò burú ká